àníwá muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹyìn àti àlékún gẹ̀rẹ̀ tó máa bá àwọn sàhábà rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn sàhábà àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé wọn títí tí yóò fi dijọ́ alkiyama gẹ́gẹ́ bí tafsiru àti àbábọ̀látà náà àti dé àyà àti káyà lẹ́ẹ̀kejì nínú suratul fatiha tó ń jẹ́ pé ibi arahman rahim ibẹ̀ ni adúsí ní àná alexan bismillah lónìí èyí tí a máa bára wa sọ tí a ti máa kọ̀tún ìkún náà ní àyà ẹlẹ́ẹ̀kẹta nínú suratul fatiha òun náà ni maliki yawmiddin a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أتفر ولنا الرحمن الرحيم ọkọ̀ méjì ni nínú àwọ́pọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé ìtumọ̀ wọn ó yàtọ̀ síra wọn tí àwọn méjì bá jọ pàdé papọ̀ a rí pé ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní àmọ́ tí a bá dá ẹyọ kọ̀ọ̀kan wí lọ́tọ̀ọ̀tọ̀ a rí i pé ìtumọ̀ owó ti kíni yóò tún lọ rí papọ̀ yóò tún lọ rí pàdé ara wọn. Allah subhanahu wa ta'ala òun ni Ar-Rahman òun náà ni ọba tí ó níkẹ̀ẹ́ kíkẹ́ rẹ̀ pẹ́ tó gbáyé òun náà sì ni ar ni ọba tí ìkẹ́ rẹ̀ ti máa dọ́dọ̀ gbogbo àwọn ẹrú ẹ̀. tábàlọ́wọ́ orúkọ méjèèjì a rí i pé ìròyìn ló jẹ́ ń Allah tí a ti kọ́ kàn níbi ìbẹ̀rẹ̀ pé alhamdulillahi rabbil alamin rabbil alamin arrahman arrahim mẹ́tẹ̀ẹ̀ta yìí ìròyìn náà ni wọ́n jẹ́ fún allah ìròyìn náà wá tẹ̀lé wọ́n tún kọ̀ntínú níbi àyà tí ó tẹ̀lé ó ní máàlìkì yawmiddin olùkápá ọjọ́ ẹ̀san a nínú kìrọ́ àmì wọ́n kà ní máàlìkì yawmiddin tí ò ní ní mádì kò ní jẹ́ máàlìkì nítorí pé ìyàtọ̀ wà láàrin àmáàlìkù àti máàlìkù tá pé máàlìkù òun náà ni ẹni tí ó ní ìkápá nǹkan ẹni tí ó ní nǹkan òun náà ní ẹni tá à ń pè ní Malik tàbá ní Malik dàb ẹni tó nílé tàbá wá sọ pé Maliku ó ti jẹ́ ìtumọ̀ eléyìí ó ti di kíni ó ti di ọba ẹni tó jẹ́ ọba òun náà ní wọ́n ti kíni òun náà ní tó máa Maliku so kí wá ṣe gbogbo Maliku òun náà ní máa jẹ́ Maliku tí gbogbo ẹni tó ní ìkápá nǹkan tí nǹkan wà lábẹ́ rẹ̀ òun náà ní ó máa wá jẹ́ ọba èyí ti pé gbogbo ọba náà ni wọ́n jẹ́ ní tí nǹkan gbọ́dọ̀ wà ní abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìkápá nítorí pé ẹlòmíì ń bẹ tó jẹ́ pé wọ́n kà fún ló kọ ni aláwùjọ wa yìí náà nígbà wọn pẹ̀lú mi ní ọba ẹ̀yìn bá lóyún lọ tàbá wò ní ti pé ta ní ìjọba lé lórí ta ní pàṣẹ lé lórí àìsíkò sí ẹ̀rọ kan lábẹ́ àṣẹ rẹ̀ àmọ́ Allah subhanahu wa ta'ala huwa al-maliku al-malik ni ọba tí ó ní kápá lórí gbogbo huwa al-malik ó sì tún jẹ́ ọba ṣe pé ìdánilẹ́hùn tẹ̀lé bíi in darí àlámà gbogbo ẹ̀dá tó dá so eléyìí òun náà ni àtẹ̀rọ àwọn méjèèjì tá a méjèèjì papọ̀ yóò wá Allah subhanahu wa ta'ala òun náà ni maliku yawmiddin o náà ni maliku yawmiddin òun náà ni ọba tó ní kápá ọjọ́ sọ pé a rí pé àdín nítorí gbajúmọ̀ nínú ìtumọ̀

lakum dinukum waliya din àwọn onítafsir wọ́n ní ìtumọ̀ àyà yìí ni pé lakum amalukum waliya amali iṣẹ́ tí ó máa segin ni yóò máa jẹ́ tẹ̀ ẹ̀yìn lẹ́ni tẹ́yìn so ìyìn bá yín gbénu ní iṣẹ́ tèmi náà òun náà gẹ́gẹ́ bó bá ti ṣe náà ló ti fún ọlẹ́sàn ó di ìtumọ̀ méjì nínú ìtumọ̀ àdín ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní aljaza so àdín ìmọ̀túnmọ̀ aljaza ìmọ̀túnmọ̀ ẹ̀sán so tàbá sọ pé máàlìkì yawmiddin ẹ̀dìbà àti ìtumọ̀ náà ni pé máàlìkù yawmil jaza òun náà ni ẹni tí ó ní kápá lórí ọjọ́ ẹ̀sán yàní ọjọ́ tí oníkálùkù gba ẹ̀sán rẹ̀ tàbá lọ wáyà yìí máàlìkù wọ́n ní ó lè fẹ́ wá sọ́kàn wa ipe kí ló dé tá a fi dàgbà nígbà pé ọba tó ní kápá ọjọ́ ẹ̀san sóhun kọ́ ló ní kápá ayé tá a wà bẹ̀ yìí tó fi wá ní kápá ìjọ ògbédà kìámà so àwọn onímọ̀ àánú àwọn onítẹ̀fíìmù wọ́n jẹ́ pé yíwa pé nítorí ó rí bẹ̀ ni pé láyé tá a wà bíi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pàpè mọ́ra wípé àwọn jẹ́ ọba àwọn jẹ́ olùkápá àwọn jẹ́ aláṣẹ níbì kan ẹ̀rí eléyìí wọ́n ní málíkù bì kan eléyìí wọ́n ní málíkù bì kọ́dà nínú àwọn tó ti kọjá lọ nínú àwọn kèfèrí gẹ́gẹ́ bí namurud gẹ́gẹ́ bí firaun àwọn wọ̀nyí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ajẹ nípa nínú àwọn jàbábírọ́ àwọn àwọn wọ̀nyí àgbẹ̀gbẹ̀ ni àwọn náà pàpè mára ipe ọba làwọn oníkápá làwọn gẹ́gẹ́ bí firaun alayhi la'natullah tẹ́gbẹ̀ sọ nínú àyà kan nínú al-Qur'an وهذه الأنهار تجري من تحته أفلا تبصرون فرعون عليه لعنة الله òun náà pé pè láàrin àwọn ìjọ rẹ̀ ó ní yàkọ́ òun ó ní mú pé ẹ̀yìn ìjọ mi o ó ní àlẹ́ ìsàlẹ̀ ìmúlùkùnmi tẹ́sì èmi tí mo nìká pa gbogbo ni tẹ́sì mi kọ́ láàtẹ́ rẹ̀ ni gbogbo àwọn odò tẹ́ ẹni sísàn yìí odò níìlì àtàwọn odò míì ti ń sàn tẹ́gìrì mi ta àti abẹ́ mi náà ni wọ́n ti ń sàn àfàlà tòbùtìrù abẹ́ ẹ̀rí náà ni àbójú yín fọ́ ni ẹ̀rí pé mi náà ni darí gbogbo ẹ̀ tó tábà lọ wọlé sí àrí tó fèrè áwù níbẹ̀ yẹn ó pàṣẹ mọ́ra wípé òun ni olùkápá ilẹ̀ mísírà òun ni mẹ́lìkù òun ni mẹ́lìkù mísírà ọwọ́ kan wà tó látara jẹ́lẹ́yìn nítorí ìdílé yìí tó lè pé àwọn káàkiri ní pàtó bá yára pé òun ní apá ilé ìkòrò lélé yìí àwọn tó bá ti jẹ́ ọ̀gbẹ́ ìyàtì àmà kò sí ẹnikẹ́ni tí ó lè pàtó bá pé òun ní apá mẹ́ta òun náà ló pàtó ìyàwó ọ̀gbọ̀n àwọn ọ̀dà àtọ̀kọ̀ pé tó bá ti jẹ́ àti àmà àwọn ọ̀gbọ̀n àwọn ọ̀dà wà sọ pé nígbà tí ìmúlùmùlù yàwó yóò wá bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀dá yẹn pátápátá láwọn adá ọjọ́ náà pé èmi láàrin ìwà ìdìbò ọ̀gá kò sẹ́ni tí ó lè dìde jọ̀ ìgbà èmi ni ọba áfíríkà èmi ni ọba alẹ́ yorùbá èmi ni ọba alẹ́ haúsá èmi ni ọba alẹ́ lábáwá èmi ni ọba báyìí èmi ni ọba báyìí gbogbo ọba náà bá dé jọ̀ kẹ́kẹ́ ó pamá sí òrò lẹ́nu kò sẹ́ni tí ó lè dìde jọ̀ pé èmi náà jọba báyìí èmi náà jẹ bá alẹ́ báyìí èmi gbogbo ó pọ̀ jọ̀ náà ní pé lè láàrin ìwà ìdìbò ọ̀gá Ini Allah subhanahu wa ta'ala al-wahid ọba ọ̀pọ̀lọpọ̀ Al Bahar, tí ní máa jẹ nípa ọba tó lágbára ọba tí ó lágbára láti fi gbogbo tó bá wù lórí ẹ̀dá tí ó tẹ̀lé omi pé ọba yìí yóò òun náà ló ní kápá ọjọ́ yìí so àti tábà sọ pé máàlìkì yawm máàlìkì yawm ìdí olùkápá ọjọ́ ẹ̀sán kò sẹ́ni pé áyà ìpele rẹ̀ fún wa ibi ọjọ́ kan bẹ tí ń jẹ́ ìjẹta tí ń jẹ́ ìsàn tó sí ara lórí àwọn bẹ tó jẹ́ pé àwọn pé ọba kan bẹ tí ń jẹ́ ọ̀sùn ọ̀gá ara àwọn bẹ tó jẹ́ pé àwọn gbogbo tá à ń tè yìí àpàdà rẹ̀ tó bá kan àwọn ayé tá a wà yìí ayé tá a darúgbó tá a kú tá a tún bí àwọn míì wọ́n ní ìgbà ní ti dé báwọn tí kò sọ́ba àti ti jẹ́rẹ̀ wọ́n ní bàbá yìí ò ní kùnà ìlà ìjà ìgbà ní pàwárẹ́ tí gbogbo tí ń tẹ̀lé báyìí ti láì fọ́sà dé yọ ó ń dé yọ ó fẹ́ dé dé ó fẹ́ sàn dé bẹ́ẹ̀ fún àrẹ láti kò sọ́ba àti ti darí ẹ̀ àwọn kan ní kàgbọ́ yìí ẹ̀sìn báyìí àwọn yìí àwọn tó ṣe yóò kó gbàgbọ́ àtàbẹ̀ tó dẹ̀ dà nígbà tí àtàbẹ̀ àtàbẹ̀ bẹ́ẹ̀ àwọn yìí ọ̀rọ̀ wọn burú débi pé àwọn ìjọ ti wò lẹ́sìn tó ń bẹ tí wọ́n ti gbà kọ́ba kan bẹ ta ló fẹ́ máa jọ́ sí fún inú yóò kàn máa gbáyé ní tọ́ka ẹ̀ bá ti sọ fún òun náà máa tẹ̀lé òun náà máa tẹ̀lé òun náà ni inú ọ̀rọ̀ Yorùbá Yorùbá máa sọ pé ọkẹ ẹni òun ìgbàgbé ẹni ìgbà mí wọ́n ọkẹ ẹni òun làbẹ́ ẹni so eléyìí ti ní àwọn ọ̀rọ̀ tí ò dáa tó yẹ pé kò gbọdọ̀ máa jáde lẹ́nu èèyàn tó bá ti gbé òun náà ní tí Allah subhanahu wa ta'ala bá kọ́ láti kó nígbàgbọ́ nípa ẹ̀ ìdí ó máa jẹ́ ìgbàgbọ́ rẹ̀ òun náà ní tí ó ń jẹ́ ànábì sallallahu alaihi wa sallam ìdí ó bá ti kíni tó bá là fún wa nínú súnà rẹ̀ so àwọn tá a wá ń sọ yìí nìsín wò gbà ìtẹ̀lẹ́tẹ̀lẹ̀ nígbà ayé Abu Hanifa alayhi rahmatullah wọ́n ní àwọn kan bẹ tó jẹ́ pé àwọn máa jó àwọn dúró lórí pé kò sọ́ba kankan kò sí ní jọ́lọ́ pé máa ta àwọn èèyàn lásán ẹ̀ka ń dà wọn ara yín ni so àbá wa gbìyànjú láti pé òun wá jókòó pẹ̀lú wọn kó wọn bá wọn sọ̀rọ̀ kó wọn jẹ́ kó yé wọn kó wọn fi làákàyè wọn kó fi bá wọn sọ̀rọ̀ pé àá tó wá rọrùn pé tí gbogbo ayé tà wà yìí kó máa wá tẹ̀lé láìsí pé ó lẹ́nìkan ti ń darí ẹ̀ ni wọ́n wá jọ ládéhùn pẹ̀lú Abu Hanifa alayhi rahmatullah lọ́jọ́ kan ìgbésọ̀ ẹja pàdé lásìkò báyìí káwá jọ yanjú ọ̀rọ̀ yìí tó káwá mọ̀ bọ́yá ọba kan bẹ tó dẹ̀dá tí ń darí gbogbo àlámọ̀rí àdúgbò sí àsìkò tí wọ́n jọ dá Abu Hanifa rahimahullah ọwọ́ àmàmà ọwọ́ adáradó díẹ̀

ẹnìkan tó darí ọkọ̀ yìí ọkọ̀ kan bọ̀ wá fúnra rẹ̀ náà ni ọkọ̀ wọn sì dé ó bá dúró sétí omi nílé èdè ibi tí àbó àdébà dúró sí ibi tó fi fẹ́ wọ ọkọ̀ ojú omi tí ó fi sọ láti fi fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ní òsọ lọ́rùn wọ́n ní kò sọ̀rọ̀ àkàtà léjọ́ lọ́rùn tọ̀ nígbà tí àbó àdébà àbó àdébà ní tó wá sẹ̀wọ́n kàyéfì ni pé àwọn ẹ̀sùn náà ń bẹ létí omi ó láìsí pé ẹ̀sẹ̀ kan ní kó ní kó ẹrù sínú ọkọ̀ ojú omi ọkọ̀ yìí kó ẹrù sínú ara rẹ̀ ní wọ́n ń kó ẹrù yìí ó wá lóòdù ẹrù yìí pa títí nígbà tó fi wá lóòdù ẹrù yìí tán òun àwọn òpétọ̀ àwọn àwọn ojú tẹ̀lẹ̀ lọ́kọ̀ ojú omi bá tẹ̀ tó bá tún gbéra ní bá tún lọ ní bá tún lọ ní bá tún lọ ó bá dé etí odò lọ́hùn ó ti tún páàkì dé etí odò báyìí ló bá tún já ẹrù bá tún já ẹrù fúnra rẹ̀ àbúhà

bágbà míì owó tún pọ̀ tó kúrú àtúmọ̀dìgbà míì ààyè àwọn èèyàn ìrìn èèyàn bákan náà lárí bá a ṣe ń dàgbà bá ń bímọ bákan náà ni ìrìn ẹranko bákan náà ni tẹ́bá tó dẹ́rọ̀ àwọn àjẹnú tẹ́bá lọ́dọ̀ àwọn jí tí gbogbo àwọn kéèyì láti pé ó kẹ́rù sí ara rẹ̀ ó sì lọ lè já ara rẹ̀ ó lè jẹ́ ìfura rẹ̀ ajẹ́pẹ́ kò rọrùn káyé inú ọmọ bẹ́ẹ̀ àti omi ọba ti darí ẹ̀ tò ní ọjọ́ yìí tí wọ́n ti wọ́n sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látàrí padà sára wọn pé a ah, ẹ̀já padà ní ibi tó tó dáa sọ̀rọ̀ ajẹ́pẹ́ kò rọrùn so látara di eléyìí òun náà láti mọ̀ pé abá sọ pé máàlìkì yẹ òdìdì ọba tó ní ìkápá ọjọ́ ẹ̀san àáyà yìí túmọ̀ fún wa pé ọba kan bẹ́ẹ̀ òun náà ní Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní túnmọ̀ fún abẹ́ ọjọ́ kan bẹ tá à ń pè ní yahoo dín òun náà ní yahoo jẹ̀dá ọjọ́ ẹ̀san ọjọ́ tí gbogbo gbogbo abágbáyé ṣe láàrọ̀ lè jábọ̀ rẹ̀ ẹni tó bá ti dáadáa yóò gbẹ̀sẹ̀ rẹ̀ ẹni ìmọ̀ náà wà ìmọ̀ náà ẹni tó bá ti ṣàìdá òun náà yóò pẹ̀sán díẹ̀ yóò jíyà rẹ̀ tó bá jíjọ́ gbé so eléyìí Allah subhanahu wa ta'ala ó ti ọjọ́ ẹ̀sán yìí wá ó pé e kalẹ̀ láti pé kíni láti pé káàbà kó máa san bíkì wá ń lọ láti pé dúró lórí tí wọ́n náà wá sí láyé nítorí pé mùsùlùmí tó bá gbé tó bá lá tó bá ní ibi ọjọ́ bẹ yóò máa hàn nínú ọ̀rọ̀ sísọ rẹ̀ yóò máa hàn nínú ìwà tí ń kọ́lá yóò máa tó gbé mùsùlùmí tó bá gbà yìí pé ọjọ́ kan bẹ ti yẹ ọjọ́ ẹ̀sán ni kò ní fa àti àmìfà fún àwọn àlọ́wọ́ sàárà ọmọ pé ó san owó fún òjì àjọ àti ọgbẹ́ àti àmà mùsùlùmí tó bá gbà ibi ọjọ́ kan bẹ ọjọ́ ẹ̀sán ni kò ní máa dá àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀sìn dáná ní òfin ọwọ́ dáná ní òfin ẹ̀sìn pa rẹ̀ kò ní gbé e kalẹ̀ kó wá pè lẹ́sìn fáwọn èèyàn kó wá múra kankan máa kó máa bí sọ àwọn èèyàn náà yóò máa ronú pé á ọjọ́ kan bẹ fún òun pẹ̀lú ọkọ̀ tó kò sí mùsùlùmí tó bá gbà wípé ọjọ́ kan bẹ pé ọjọ́ ẹ̀sán ni yóò máa jìnà sí gbogbo tí wọ́n ní á jìnà sí nínú ẹ̀sìn wọ́n ní á má jáde wọ́n ní á má mutí wọ́n ní á má sèsìnà wọ́n ní á tàtẹ́tẹ́ wọ́n ní á sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní gbowó wọ́n ní gbowó ẹ̀yìn wọ́n ní a máa ṣe wọ́n ní ká máa ja okùn ẹbí gbogbo àwọn tán ní a máa tán ní ọjọ́ tí kíni ọjọ́ tí ẹ̀sán kálukú tó kálukú ó rí ẹ̀sán tẹ́tọ́ sí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá gbà ibi ọjọ́ kan bẹ tó jọ́jọ́ ẹ̀sán yóò múra sí wà dáadáa gbogbo tó ní a máa ṣe nínú ẹ̀sìn gbogbo tí yóò fi rí ojú rere Allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀ ni ó máa múra sí gbogbo ẹ̀ náà ni máa ṣe nínú ẹ̀sìn so ajẹ́ pé áyà yìí ìdí tọ́ka fún wa ni pé ọjọ́ kan bẹ ti jẹ́ kíni ti jẹ́ ọjọ́ ẹ̀sán tọ́ka fún wa náà ni ọba kan bẹ tó jẹ́ pé òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tí ó tẹ̀sán fún wọn kálukú ní gbogbo tẹ́tí èèyàn bá ti Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú nínú sóra yìí ó ní wa iyyaka nasta'in ẹ̀yìn nígbà tí ń bá ọ̀rọ̀ yìí bọ̀ tó ti fi ìròyìn Allah mẹ́ta tó a dúpẹ́ fún ayé ẹlẹ́ẹ̀kẹ́rin wá ní iyyaka na'budu wa iyyaka nasta'in ó ní ìrẹ́ ìrẹ́ nìkan yàní wọ́n Allah subhanahu wa ta'ala nìkan na'budu láàmàjọ́ sí fún ayé la na'budu illa iyyah àní jọ́sìn fún ẹlòmíì àní jọ́sìn fún nǹkan kan ní àfi ìrẹ́ Allah subhanahu wa ta'ala tábàlọ̀ owó ti á ń pé ayà yìí Allah subhanahu wa ó ti àmọ̀kúrò àkọ́yẹ kó jẹ́ láàbùdú ìyáka ó wá ní ìyáka láàbùdú láti lè bá àwọn pàtàkì ìjọsìn náà lọ sí àwọn ọ̀tàlá láti lè bá ṣe jẹ́ ká mọ̀ yìí pé ìyàní ìjọsìn o àwọn subhanahu wa ta'ala ṣọlú wà fún àwọn ìjọsìn fún ọmọ mi àti àwọn subhanahu wa ta'ala ó wá ní ìyáka láàbùdú wà má má nà ní ìbàdà kí ni kátà ń pè ní ìjọsìn àwọn onímọ̀ sálàyé fún akókò lórí pé àkíní kátà ń pè ní ìjọsìn àwọn míì wọ́n jẹ́ kó yé wa ìpè ìdá pè ní ìbádá tá a pè ní ìjọsìn òun náà ti pé kí ni òun náà ti pé kúlù máa yóò ti bá máa yọ Allah subhanahu wa ta'ala nínú min al-aqwal nínú ọ̀rọ̀ wal af'al àti nínú iṣẹ́ tá a bá ṣe az-zahira wal batina ìtọ́ hàn ní àti tó pamọ́ ó hàn ní bá jẹ́ pé ìyẹn máa tara rẹ̀ ìyọnu Allah subhanahu wa ta'ala sẹ́fún wọn ìbàdàn òun náà láwọn obìnrin kéde òun náà láwọn obìnrin yọsìn tó ìjọsìn yìí àgbọ̀dọ̀ wá da bí ẹ̀kọ́ ẹni kankan àti Allah subhanahu wa ta'ala àgbọ̀dọ̀ jọ́sìn fún àlẹ́ sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ jọ́sìn fún àwọn màláíkà àgbọ̀dọ̀ jọ́sìn fún àwọn ṣéwù kankan àgbọ̀dọ̀ jọ́sìn fún àwọn wòlíì kankan àgbọ̀dọ̀ jọ́sìn fún ẹ̀dá kankan àyàfi Allah subhanahu wa ta'ala so eléyìí òun náà ni àwa mùsùlùmí làá fi ń fi ẹni rẹ̀ ní gbogbo bàtà bá kírun lójoojúmọ́

sọ́lá kò pé lẹ́sìn fún wa àwọn sàhábà rẹ̀ fún ọ̀gá sí ní ẹ̀sìn fún wa bó ni ó ti wá jẹ́sìn lọ́dọ̀ tiwa ìdí ò jẹ́sìn lánàá bó ni ó ti wá jẹ́sìn lónìí nígbà yá Ànábì sallallahu alaihi wasallam so a jẹ́ pé nígbà pé ní ìbádá àgbọ̀dọ̀ dájú rẹ̀ fún Allah subhanahu wa ta'ala nìkan sábà sàdúrà àdúrà ó mọ́kù fásitì àlèlà tábà fẹ́ tẹ̀lé ìgbà ká máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni gbogbo àgbà tábà fẹ́ ṣe gbogbo yáyáyá tí àwọn bá ní ká máa fà tọ́mọdé àwọn fi sọ̀rọ̀ àdúrà àìsókòrò máa tẹ̀lé òun náà ló kọ Allah subhanahu wa ta'ala ìjọba ti ń sọ fún wa ibi ká máa ka àdínkìá kìnnìkan tó wọn wá fi àkókò ọ̀ká tẹ̀lé kí o sínú àtúnwáwò láì lọ sí náà káàmù kékeré Allah subhanahu wa ta'ala ni. tó ìjọ ti fún ìsàmì Allah subhanahu wa ta'ala ó kó sínú kéèkó máa fi àwọn nǹkan míì kàdé tí wọ́n ti ọ̀tọ̀ ọ̀tọ̀ àwọn ọ̀tọ̀ àdá tí wọ́n lágbára láti ràn lọ́wọ́ tí wọ́n láti làǹfààní fún yàn tó gbogbo àwọn ọ̀tọ̀

wọ́n á máa wá ìdáàbòbò gbèdìjáde mi làjì pẹ̀lú àwọn kan àwọn ọkùnrin kan náà wà ìjànú àwọn ni wọ́n máa ń lò tọ́mọ bí ṣe síkọ́rì nìkan wọn àwọn ni wọ́n fi gáàjì ara wọn àwọn ni wọ́n fi ṣe ìṣọ́ra àwọn ni wọ́n fi wá ìdáàbòbò nínú àwọn ìjànú tàdàdú òmùrọ̀ àkọ́ àwọn ìjànú wá ní ìwọ ìdáàbòbò tí wọ́n fún ọ báyìí o láti òmùrọ̀ àkọ́ wọ́n tún tẹ̀ wọ́n ní ìsinú wàhálà ni wọ́n tẹ̀ wọ́n ní ìsinú kúkúrú ni wọ́n tẹ̀ wọ́n ní ìsinú ẹ̀bọ ni látara tó kiri látara tó wọ́n wá wọn lónìí lọ́wọ́ ọ̀nà wo ni àjẹnú gbà kí ní tẹ̀ wọ́n ní síbi ẹ̀bọ òun náà ni pé àjẹnú kò ní ṣe ìrànlọ́wọ́ kan kò ní ṣe tó ń fẹ́ fún wọn àyàfi kó yí pé òun fi gba kankan lọ́wọ́ rẹ mẹ́rin àbí kó tẹ́ wọn pẹ̀lú àwọn ọ̀sìn láti wọ wàhálà òun náà ló wà pé ìta ìjànú kan béèrè lọ́wọ́ wọn nǹkan tó le tó le ni ó lè kẹ́ lómi òkú kí wọn ó lè sọ mẹ́lò mi ìgbésẹ̀ wọn wọ̀jẹ́ bàmá láti jáde jẹ́ bà táwọn wọ̀jẹ́ bàmá ìjọba bá ti wọ̀jẹ́ bàbá ìjọ ní agbára àdébàjẹ́ o

nítorí kí ni nítorí pé ó wá yàrá lọ́wọ́ pẹ̀lú àjẹ̀mú àjẹ̀mú wá gbé ní kọ̀ọ̀díjà tó jẹ́ pé kí ni kọ̀ọ̀díjà ó sì ní kọ̀ọ̀díjà tí ó sọ di ẹlẹ́bọ ni nítorí pé nínú ìṣẹ̀lẹ̀ Islam nǹkan tó bá jẹ́ halal nínú ẹ̀sìn tí ẹnìkan bá fi lè dé tó wá sọ di haram fún wa ẹ̀yìn tó ní kí ní haram ni ògbọ́dọ̀ a ti àyà àkọ́kọ́ kalẹ̀ náà Al-Qur'an kí wọ́n fi ẹ̀sùn kan àwọn Yahudi ipe ìtàkàdù àbáhùn wọ̀rùbánahùn arbaba min dunillah ipe àwọn tó bá ti jẹ́ onímọ̀ nínú wọn àwọn tó bá ti jẹ́ àwọn olùjọ́sìn nínú wọn wọ́n máa mú wọn ní ọba àbí yàtọ̀ sí Allah àwọn sàhábà Adi ibn Hatim radiyallahu anhu wà ní Yahudi rí bí wà bẹ́ẹ̀

ìtọ́wà jẹ́ ìwọ̀ fún yín nínú ẹ̀sìn sọ́mọ́ ẹ̀sọ́ fún yín táwọn afá yín bá gbọ́ fún yín pé ẹ máa ń ṣe àwọn alani ẹ máa ṣe tẹ́ ẹ máa ń ṣe àbẹ́ ìṣe wọn làwọn máa ṣe ànábì ní fatilka ìbàdà tó yẹ ànábì ní ẹjọ́ ìṣe wọn lánàá. tó a jẹ́ pé àgbogbo tó bá ti amẹ́lẹ̀ nínú ẹ̀sìn pé nǹkan ìwọ ni tá a bá wá di tẹ́nìkan bá sọ fún wa pé a máa ṣe ẹ̀dínwá nìsín irú ẹni nìsín yàní ẹ tó bá ti lè tẹ̀lé ẹ̀sìn jọ́sìn fún ẹ̀dínwá náà àbí nǹkan tá a ẹ àwọn kan bẹ nídìí tó yẹ pé ó ní ọmọ mutí àbí máa mutí kò sí nǹkan tó tẹ̀lẹ̀ òsì bá rúbí ó ní ọtí ó lómi ni wọ́n ní máa wùlọ àyà ìgbẹ̀ ẹ̀yìn ẹ̀ka ń kó ọkọ sí báwọn tó wọ́n ní máa gbé àwọn kan bẹ nídìí àwọn ọmọ yìí ti báyìí kí ni wọ́n ṣe wọ́n sọ ọ̀sán tó jẹ́ ẹ̀tọ́ nínú ẹ̀sìn ìdí wọn pa wọn láti ẹ̀sán ní àmọ́dé àwọn aṣọ ní kíni àwọn sọ ní ìwò fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá tẹ̀lé ó tẹ̀lé wọn látara lé ẹ̀mí ọmọ sọfẹ́ lómi ìgbé ya òní gbé ọfẹ́ e. kí ni o gbé e. ẹlẹ́kùn tí tiẹ̀ gan agbára rẹ̀ ká láti wù ẹ̀ wọ́n Hmm? ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹ̀rì wọn làwọn wá jọ́sìn jọ́sìn jọ́sìn débi pé wọ́n ti wá kọjá òfin wọn máa jọ́sìn débẹ̀ wọn làwọn jọ́sìn àwọn ti kọjá tẹ̀ríà ìgbé tẹ̀ríà bẹ́ẹ̀ sọ ọmọ ẹ kọ́lọ̀ lọ́wọ́ kọ́lá sí ni ẹ ó wà fẹ́yìn àwọn àmì ni ẹ̀yin wọ̀n lọ pè lábẹ́ tó wà fún àwọn ti wá àwọn gba wá àyídà rẹ̀ sì ni lábẹ́ lọ́wọ́ sì hàn wọ́n dáadáa tó gbogbo òfin lẹ́ẹ̀ka àwọn ti ò bá wà mí òun náà lẹ́fà ẹ ló pàtẹ́ ẹ̀rẹ́ lómi yóò lóun ti ṣe é wù débi pé yóò ní àwọn mẹ́jọ yóò pé ọ̀kàkà ilẹ̀ ni wọn ànábì ìwọ̀lọ̀ kọ̀ wálẹ̀ wọn ò hmm? tó bá àbúkà àwọn kọ̀ wálẹ̀ tó bá tó bá ní tí ò tó ọlọ́run lára obìnrin rẹ o ti bá rẹ tó o ti gbìyànjú tí wọ́n ní àti inú sẹ̀ríà tó bá kọ́ ọlẹ́ tó tọ́ mo yọ̀ọ̀dá rẹ kó máa lọ so wọ́n lè tún tẹ́bí ni olùtún fẹ́ mi olùtún fẹ́ mi olùtún fẹ́ mi lẹ́yìn pàtó bá kọ́ obìnrin yẹn àwọn ẹni tó wà wà ní ó lè ó lè kápá láti ṣe àbí ó lè kápá láti ṣe irú ẹni yẹn ní kápá láti fún ọ lówó gbà tàbí ò bá sì ní yóò sọ ọgbẹ́ kiri ìyìn lágbára so a máa jẹ́ ọ̀sán wa ní pé kápá tí ọ̀gá ọ̀sán àwọn ọ̀tá alára ní ọba tó ṣe fún wa lórí òun náà lọ́wọ́ wa sì ní ọgá ìlú níta jẹ níta mu láti àti wọn ti bí wa láti fún láti jáde láyé tó ń bá lè fún bí ò bá lè ó tán bí ò bá jẹ́ sábò nípò láyé bí o bá jẹ oúnjẹ tí ó jẹ sáláyé kò ní fayé lẹ̀ bí o bá mu omi tí ó mu sáláyé kò ní fayé lẹ̀ bí o bá mu aṣọ tí ó wọ̀ sáláyé kò ní fayé lẹ̀ wọ́n àti mítà mi lókè tá mi lọlẹ̀ yìí tó ń kálukú lórí kò sẹ́ni tó máa fi ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá bá a bá mi pé ẹ̀ à ní fayé lẹ̀ ẹlòmíì yóò dábẹ́ lọ mímì lòdì pé ara kò ti kú abalùsọ̀ alágbèrè à kí wọ́n tún ti mí ẹ̀dínwó àti kíbi lòdì náà ni yọ mímì rẹ̀ bá ti ká òun ní padà wá ti parí nù kẹ́rẹ́ náà lẹ́lò ní ìṣe pé ó jẹun ó lè má jẹun à ó rẹ̀ láti jẹ ìta ló ti jẹun ó làwọn náà sọ abá tó jẹ sí ẹnu oúnjẹ ó náà padà ní ó ti jẹ jẹ rẹ̀ sáráyé nù èyí wá sọ́dọ̀ ọkọ̀ jẹ jẹ bí ò sínú àìsíkì rẹ̀ tòun náà ní pọ̀ ẹlòmíràn lẹ́lò ní ìṣe pẹ̀lú pé kò tí ì jẹ oúnjẹ rẹ̀ tán à láti jẹ ìta ó ti jẹun lókàtí lónìí lókàtí lọ ẹ bá ń kẹ́kọ̀ọ́ mi mú ẹ bá kẹ́kọ̀ọ́ fún yóò abẹ́rẹ́ sí mú wá ìrìn wá dùn àlàáfíà alájọ wáyá báyìí wọ́n làwọn jẹun dáadáa bẹ́ẹ̀ tọ̀ jẹ́ pé ìyàgbé tọ̀ ìjà ìmọ̀lẹ̀ kan tún jẹ́ ìyàgbé ní ẹlẹ́rú bá ti dé ní ìdí ìbàdí lẹ́rù ẹ̀ lọ. a jẹ́ pé oúnjẹ tó kù tí ò ní jẹ tó wà náà kọ́lẹ̀ òun náà ló jẹ náà tó ìkú. so látara ìdílé ìdájú mọ́tò ọlọ́run àwọn ọ̀tá alá ó ti fọ áàlù tó kálukú ìdókàlùkù ó jẹ ìdókàlùkù ó jẹ ó kà wá pin káàkiri ni ó pin káàkiri áàlù jẹ wọ́n máa bí lórí máa jẹ́ àti ìwádà ọ̀láì àwọn ọ̀dàwà kọ́lá mo jẹ́ òwúrò rárá mo ò sàbà nínú yẹn lára àwọn aláta nínú àwọn lọ́wọ́ èdè bá mi tó ní àwọn ọ̀sán ara wa lọ́sẹ̀ kiri òbí àìsìkì rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé àìsìkì rẹ̀ tí ó jẹ tí ó mu yàtọ̀ àwọn ọ̀sán àwọn ọ̀dà kò ní kí wọ́n sàn báyìí lábọ̀ òbí rẹ̀ kò ní sọ́wọ́ òbí rẹ̀ ẹlòmíì òbí rẹ̀ ní kò ní kú ìkàtà lé ẹ̀rẹ́ ìgbàgbà yìí bẹ́ẹ̀ bá wà ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ kú bẹ́ẹ̀ bá wà ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ kú àwọn ọ̀sán yẹn wà tó ní ìgbà yìí yóò sì láyé tó bá nàbí sọ̀rọ̀ wá wà lẹ́nu ọ̀sán lára lára tó wà lórí ẹ̀ òun náà ní bàbá rẹ̀ òun náà ní bàbá rẹ̀ táwọn ìwà tẹ̀lé ní àdéhùn ìtàrí ọmọ ogun kan ní láti lóyún ìyàrá wọn tó fi lọ́wọ́ ogun kan náà ó sì tẹ̀lé lọ́wọ́ ogun kan àdéhùn ti tẹ̀lé ó ti tẹ̀lé lẹ́sìn lára àbíyá adébẹ́ ìdí bàbá ẹni ìdí bàbá àbúrò bàbá adáyé dáa ẹ máa béèrè tó pọ̀ lọ́wọ́ àwọn ọ̀hánà ọ̀hánà tó ní àbá kéèké kéèké ọba tí màmá ká lọ́wọ́ rẹ̀ pé á ti bá béèrè lé tí wọ́n bá béèrè lé ẹ̀já tẹ níwọ̀n níwọ̀n kéèké ní ta bá béèrè rẹ̀ lẹ́yìn ìdí làwọn ní bọ̀ làwọn ní ó bá wọn tó àwọn ọ̀hánà ọ̀hánà ọ̀hánà yàrá tó lágbá láti fi wo ti mú láti ti máa fẹ́ fún un òun náà lọ́ba táwọn ọjọ́ ìdùnnú náà ní ọba tí á ti mọ̀ wáyé ọ̀rọ̀ yọ̀ ọ́ èyí náà ti ọ̀rọ̀ ọ̀gbọ̀n mùsàtì àdéhùn ìgbọ́lọ́wọ̀ yìí àdúrà ni tó jẹ́ pé àwọn onímọ̀ tó kọ́ yé wa pé nínú àdúrà àdúrà tó fi lágbára jù jẹ́ pé mùsùlùmí ó máa tọrọ jù òun náà ni àdúrà èyí iná ti wọn ọ̀rọ̀ tẹ̀lé nítorí pé àdúrà yìí àdúrà tó wá látọ̀dọ̀ àwọn àrùn wọ́n tààlà ni òun náà ló fún aládùá yìí òun ló fi àdúrà yìí lé wa lẹ́nu dàrẹ́ ipe èyí náà ti rọ́ ọ̀tọ̀ mùsùlùmí àgbé ìmọ̀ bí ṣe kíni ká máa bí tọrọ àdúrà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ipe ó fi wá mọ̀nà àti rọ́ọ̀tọ̀ mùsùlùmí òun náà ni ojú ọ̀nà tí ojú ọ̀nà tó tọ́ àwọn onímọ̀ àná àwọn oníjà sí àwọn mí sọ pé àtìwájú mustaqim ipe òun náà ni kíni òun náà ni al-Islam òun náà ni ojú ọ̀nà Islam àwọn mí sọ pé súnà àti sallallahu alaihi wa sallam ni wọ́n náà ń bẹ́ẹ̀ náà àwọn oníjà sí ìsán ní àtìwájú mustaqim ipe òun náà ni ànàbí sallallahu alaihi wa sallam wa ashabuhu kí àtànẹ́bí àtàwọn sábẹ́ àwọn náà ni àpẹẹrẹ nínú ojú ọ̀nà so ìta àwọn náà sọ fún wa ni pé àpòpò ojú ọ̀nà tá a bá lè pè lójú ọ̀nà tó tọ́ láyé yìí a gbọ́dọ̀ bá ànábì lórí ẹ̀ a gbọ́dọ̀ bá ànábì lórí ẹ̀ ojú ọ̀nà tá a bá ti ń wò pé ojú ọ̀nà yìí ojú ọ̀nà tó tọ́ ni so a gbọ́dọ̀ ibà ànábì sallallahu alaihi wasallam lórí ẹ̀ gbogbo ọ̀nà tá a bá ti rí ànábì lórí ẹ̀ káàkiri àwọn tàbí ànábì lórí ẹ̀ lágbàgbé kí ni ojú ọ̀nà tó wọ́ ni pé àtìrọ́ọ̀dù àlùmọ̀ọ́bàjì ojú ọ̀nà tó wọ́ ni kí ojú ọ̀nà tí ó tọ́. òun náà ló fà á ti pé ànábì sallallahu alaihi wasallam nínú àdìsọ àbúlá ìbùdó ìgbé ó ní ànábì la ìlà kalẹ̀ fáwọn ọjọ́ kan ànábì la ìlà sí èdè báyìí ànábì tó wá la àwọn àlà kéékèèké kan tẹ́tẹ́tẹ́gbẹ̀rẹ̀ ànábì àwọn ọmọ pé tẹ́rí ọ̀nà tí mo là tó tí ó òun náà ní ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala nígbà tó báyà fún pé wà á nà ábà sirati mustaqim fattabi'u wa la ojú ọ̀nà tó ṣe ìtumọ̀ náà ni pé ojú ọ̀nà tó gbé ní níwájú Allah subhanahu wa ta'ala bí òun lórí rẹ̀ tó bá jẹ́ òbí dàbí ìfẹ́ ìdó òun làkàlẹ̀ yìí ojú ọ̀nà tó yìí àdàbí wa ní àwọn ìdó òun làkàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yìí òun náà ní àwọn ojú ọ̀nà kéréje kéréje àwọn ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ tó jẹ́ pé kíni ni ṣe wọ́n ní a máa ṣe léyìí wọ́n ní a máa ṣe léyìí wọ́n ní a máa ṣe léyìí so àbòsísì lélẹ́yìn ṣé àrùsùn náà ló ní a máa ṣe ní àbájáde ẹ̀yẹ sọ̀rọ̀ padà sára mi lẹ́nu lóòótọ́ kásán máa kẹ́yẹ sọ pé àná ní sọ̀rọ̀ àwọn àdìsọ́lá kò wí báyìí lóòótọ́ àmọ́ wọ́n kó wí ọ̀la ara àwọn tó láyà bẹ́ẹ̀ ẹni ẹ lóòótọ́ àti wí bẹ́ẹ̀ lóòótọ́ àgbọ́pá àti wí bẹ́ẹ̀ àmọ́ ìyá àwọn bá wọ̀ yìí náà ẹ̀ kí wọn náà kí wọn náà kọ̀ rẹ̀ kí ni tìmọ̀lẹ́ yìí ẹ̀sì bá ti tó ẹgbẹ́ àdàbí sọ̀rọ̀ àwọn àdìsọ́lá àfi ti lé so eléyìí àwọn ọmọ ìpè kí ni pé àtúntò sallallahu alaihi wa sallam òun nìkan òun náà lágbọ́dọ̀ wọn tẹ̀lé òun náà ní ojú ọ̀nà tánàbí sallallahu alaihi wa sallam báyìí òun náà ojú ọ̀nà tánàbí báyìí tábà ti yẹ kó ojú ọ̀nà tánàbí rí ojú ọ̀nà tẹ̀gán láàrin ṣètọ́nù ó sì máa pèpè yóò máa pèpè yóò máa pe àwọn èèyàn ibi táwọn náà ó ti kí ni káwọn wà pẹ̀lú òun káwọn wà pẹ̀lú òun náà níjọ tí ó pọ̀ tó bá jọ gbé tẹ̀gbẹ́gbà tí ṣe ìtọ́ àti Allah subhanahu wa ta'ala ti lé kó nínú àwọn nínú fẹ́ tó lé kó láàrin àwọn màláíkà tí pé ìwọ́n ti fẹ́ gbẹ́rí mo kọ́ láti kẹ́ẹ̀kọ́ ìbàdàn fún ànábì Adam alayhi salam ìwọ́n wá láyà láyà olóòjì ànábì Adam lọ kọ́lá ẹ jáde kó bẹ́ẹ̀ fà kúrò ní ha fà ìlànà ọ̀dì jáde kó bẹ́ẹ̀ o ti jẹni tá a lé kó olùkẹ́ lónìí o ti jẹni táwọn yóò mọ̀ tẹ́bilé láwọn sáré òní tẹ́bilé ti tọ́ lójú ọjọ́ kan àyàfi ṣe ìtọ́ ẹ̀ tó bá jẹ́ ọmọlẹ́yìn ṣe ìtọ́ òun ni a rí pé kò ní tẹ́bilé ti tọ́ ọjọ́ kan oníjà àwùjọ láàyè mínà ṣe ìkọ́ ọ̀dọ̀ yìí tó ní kí ọ̀run hmm, àwọn òjò ẹ̀mí ní sábà kékeré kan tó gbà ṣe àwùjọ láàyè mínà ṣe ìkọ́ ọ̀dọ̀ yìí tó gbogbo ẹgbẹ́ lẹ́yìn ti báyìí yàtì ṣètọ́ ní ti òun náà ti dé rí rẹ̀ fún àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ alábẹ́ òun náà orí fóun ti gbogbo àwọn yìí lọ́nà òun ò ní kó wóró jùsù jẹ wọ́n àwọn tó torí ẹ̀ lébi jáde kó láti jẹ náà èyí tó wóró jùsù jẹ ń kó wọn lọ́nà ẹgbẹ́ ọjọ́ òkúta ẹ̀kọ́ ń gbàgbẹ́ wọlé ọ̀nà àdádálẹ̀ mẹ́sìn ṣètánì bẹ́ẹ̀ tó dúró bá mú ọ̀nà àwọn ẹ̀ṣẹ̀ ṣètánì bẹ́ẹ̀ ọ̀nà tó wá burú jù tí ṣètánì máa dúró lélẹ́ ìbáwọn èèyàn inú rẹ̀ ti máa dùn inú rẹ̀ tí yóò máa jó tí ó máa yọ nígbà tó bá ní pé àwọn èèyàn ṣe kéde nígbà báwọn èèyàn ṣe òun náà ní àdádálẹ̀ nítorí pé táwọn pèlú àdádálẹ̀ nínú ẹ̀sìn yìí àti máa jọ ẹ̀sìn yóò fojú jọ ẹ̀sìn ni àmọ́ kì í tẹ̀sìn ni ẹni tí wọ́n wá ń ṣe tẹ̀ bá wá sọ fún pé tó ń ṣe yóò fẹ́ sí mu yóò ẹjọ́ jòkó ní ìsìn tó wá mú tẹ́lá tí wọ́n bá láìláìlọ́lá tí wọ́n pariwo tẹ́ bá lọ lè bá bí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láìláìlọ́lá yóò ní ìyá ìlú báyìí láìláìlọ́lá yóò ní òjẹ̀ tó kó tẹ́lá àjọjẹ̀ tó wọ́n pàbàlú balẹ̀ ìgbé wọn wá pa àbàlú àbàlú àkọ́kọ́ ọbẹ̀ pàtà kò ní ìbò tó báyìí bá níbi ìdílé àtẹ́lì báwọn tàbí rẹ̀ ti tẹ́lì tẹ́ bá ń sọ fún yóò sọ fún àìsàn yìí ni wọ́n dá máa ti láìláìlọ́lá wọn nítorí pé kí ni àdádáálẹ̀ yẹn ó ti rò papọ̀ mọ́ kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní January tí ń ṣe àti ìtayẹyẹ ọjọ́ bí ní ti mọ́lí ànẹ́bí ó ti wọ́n ti bá títí láti ọdún ìlàwọ́ àti ọ̀gán tó làwọ̀ tó làwọ̀ níjà rẹ̀ táwọn aláwọ̀ ti ṣe tẹ̀ bá wá sọ fún pé ilé ìyá ànẹ́bí ò mọ̀ sí kìí ṣe jọ sùdánù bí sọ̀lá wà lọ́sọ́lá mú sí ní àtàwọn sàábì rẹ̀ ìdí ó sọ fún yín ní pé kíni tó ní ẹ̀fẹ́ ànẹ́bí ìdíbà òun ní sí pé kíni òun ní sí pé ìjọ sí ni kó ń fẹ́ ànẹ́bí òun náà ní bí máa ṣe kíni ní bí máa lé làwọn àbá àti tó máa pé àbídà àtẹrí yẹn àhábùn ìlà ìbílẹ̀ ẹ̀lẹ́bá ìpínlẹ̀ ìgbà àti ìyá ṣètàní inú rẹ̀ máa ń ìdí máa fẹ́ràn kí ẹ̀ máa ṣe bí lọ nítorí pé ẹni máa ń tẹ̀sẹ̀ tẹ́lẹ̀ yorùbá ti dàrú bí ẹ̀sẹ̀ níṣẹ́ tẹ́lẹ̀ lọ yorùbá pé alábàjẹ́ ah, ọtí tó yóò dáa wọ́n náà ó lè tó máa sọ ẹni tí ń tètè náà ẹ ẹba kí ẹba ká mọ́ yàrá ẹni pé kí ni òun náà mọ̀ pé tó kò tètè dá kẹ́ẹ̀bẹ̀ lẹ́nu àwọn ẹ̀sẹ̀ ẹni tì tì àtẹ̀tó jáde àti gbogbo àwọn ẹ̀sẹ̀ báyìí ẹni pé ẹni tí máa ń tẹ ìmọ̀ ọmọ aláìdá tẹ́bá ti wá àti kú wọ́n tí wà tó dé ìṣẹ́ lára rẹ̀ torí pé ẹ̀kùn ní máa jáde ní wá ní ìṣẹ̀bádà pẹ̀lú ìdíjà ni ẹ̀ kò ní máa tó dé ìṣẹ́gbọ́lọ̀ ní ìṣẹ̀bádà ni ẹ̀ kò kúrò àwọn eléyìí ti báyìí ìṣẹ̀dá ní ìṣẹ̀dá ni kéwù kéèyàn máa tara rẹ̀ sí Allah subhanahu wa ta'ala bí kéèyàn máa tara àdádálẹ̀ kéèyàn máa tara Allah subhanahu wa ta'ala tó náà ló bá ti fi àgbọ̀rọ̀ sọ́ra níbi ìjọsìn káwọ ìjọsìn lánàá bí bá ń sìn yàtí tó pọ̀ sí ẹtí abẹ́yí ẹtí bá ń sìn bá àti òbá ti méjì lọ ó láti ṣe kíni ó láti ṣe wo ogun náà ni àwọn onímọ̀ tó sọ fún wa pé àlùkò gbé ń lóore fún wa ju ká ṣe kíni káwá ṣe gbìyànjú káwá ṣe àbára ká wàhálà káwá òfin náà ti wàhálà lé lórí torí àdáda lè náà ìdí ò lẹ́ẹ̀rí lẹ́yìn àwọn àjà fara lé lórí láwọn kò sókè ká máa làágùn ẹ̀ gbogbo àwọn ìjọba ìdíyàní àti ẹbí mùsùlùmí láti ẹ̀ka jìnà sí i tó ìbádà ó pọ̀ sí àtúntò láwọn ọ̀dọ́ láti sàkàlẹ̀ fún wa àwọn sàbẹ̀ ti ti ṣe ìyàní àbúrò àti màkó ó ní ìjẹ́bí wọ́n wà látọ̀tẹ́lẹ̀ ó ní ẹ máa tẹ̀lé tó ti wà lẹ́yìn ẹ máa dá àkàtà mí máa ẹ máa dá àkàtà mí lẹ́ẹ̀ máa ó ní bàbá òbí ìlú lórí wọn ti kí ni àwọn tó ti wájú wọn ti tó wa owó táwọn àtàwọn ará àti jẹ́ orí jẹ́ orí wọ́n ti àdúgbò ẹwú ẹ̀ fún wa káàmà máa mọ́ láti máa lò àbàkùn a máa lò káàmà tó dàbí làkàyà ara mọ́ àbí làkàyà ti gbà mẹ́rin ẹ má dàbí làkàyà olú níbi ìbádà mọ́ ẹja bí olú bí káyé bó ti ṣe dáadáa nínú ayé bó ti sàánú àwọn èèyàn bó ti ṣe bá bó ti sàwó mọ́ làkàyà olú eléyìí àmọ́ bí ìbádà ká làkàyà ti bẹ́ẹ̀ káàmà mú ìjọba ti sàtẹ́gẹ́ kí wá ní sirọ́dọ̀ lọ́sẹ̀kì táwa sọ pé èyí náà sirọ́dọ̀ lọ́sẹ̀kì kí la gbà lérò pẹ̀lú tí wọ́n ti ká ló kúkú níbẹ̀ yẹn àyà yìí èyí náà sirọ́dọ̀ lọ́sẹ̀kì àwọn mímọ̀ ní àyà yìí ẹ̀rí ló jẹ́ lórí àwọn kan nínú àwọn ẹlẹ́yà kan nínú gbogbo àwọn náà sábà Islam gẹ́gẹ́ bí àwọn ọ̀dàríyà gẹ́gẹ́ bí àwọn mọ̀tẹ́sílà gẹ́gẹ́ bí ìgbẹ́ kò sí tó kọlọ́ hmm? òtẹ̀ tọ́lọ̀ tí wọ́n ní tòun tó tẹ̀wọ̀n tàdúrà nítorí ó ní kápá láti ṣe fúnra rẹ̀ ó ní kápá láti ṣe kíni láti ṣe láti ní tó bẹ́ẹ̀ nípa rẹ̀ kí ló tún wọ́n dàbà ẹ̀rọ wa ló bẹ̀ lọ́wọ́ ẹ̀sìn tọ́lọ̀ tí wọ́n wọ́n fẹ́ lọ́wọ́ hmm? àìsàdúrà fẹ́ lọ́wọ́ ṣe kaba ìfúnni rárá o pé wọ́n fúnra rẹ̀ ó lágbára láti rada ó sì lágbára láti sàrú àdìọ́kà ìwọ́nà àmọ́ tá a bá wọ ayé àyè lórí ìdí náà sí lọ́tọ̀ lọ́tọ̀ yìí so wọ́n náà ti gbà pé àṣúrà yìí yàtí ìbẹ́lú kí wá ní ìtumọ̀ rẹ̀ tó wá wí ojoojúmọ́ ipe ìdínà sí ọ̀rọ̀ ìmọ̀tẹ̀sí àdúrà káàdì ipe ìyàwó ẹ̀kọ́ àná ó tààlà fi mí mọ̀nà ojú ọ̀nà tó ti kí ni ojú ọ̀nà tó tọ́ tó tó wáyé pé a bá ní kápá láti mọ̀nà fúnra wa ni ta ní kápá láti dá ojú ọ̀nà fúnra wa láláì ní ìrànlọ́wọ́ àwọn ọ̀sán àná ó tààlà ní àná ọ̀sán ọjọ́ àdúrà àdúrà yìí ní gbogbo gbà nígbà tí a bá ń kírun so eléyìí ti báyìí à ń jẹ́ èsì fún gbogbo àwọn tí wọ́n bá máa ní nínú àlàfo fún wa pé ìbádà ọ̀la ọ̀rọ̀ ìbádà mo nílà káyọ̀ débẹ̀ o sòdí ẹ̀ máa ti nílà káyì tó bá ti nílà káyì wọ mẹ́sì yóò dá àkálẹ̀ fún yẹn dá àpò nílà káyì á ìjọba ìlú kàtì ìjọba ìlú kàtì ẹ̀wọ̀n ní àwọn mímọ̀ wọ́n ní ìmọ̀kọ̀ ayé òbí ọ̀gá wà ní wọ́n ní ó sọ ọ̀rọ̀ kan ipe tó bá hmm, Islam fẹ́ẹ́ bí làkàyè làwọn fi ń ṣe é ni wọ́n ní làkàyè àtúbọ̀lẹ̀ tó fi àwòlá ìgbà ipe ìsàlẹ̀ wọn náà lámà sọ pé òun lè káàmà fọwọ́ pa lórí pé sáàjọ ọ̀la fi tẹ̀lẹ̀ ìsàlẹ̀ ọ̀la fi rí àwọn sábà fẹ́ fọwọ́ pa wọn á ká síkìní ká fọwọ́ pa òkè rẹ̀ tó eléyìí ní túmọ̀ fún akékìní ẹ̀sìn kéésìkìní kéésì pẹ̀lú làákàyè lórí pé sábà fi làákàyè gbé báwọn ti láyé àgbà inú ọ̀nà ìsàlẹ̀ ká ló fi padà níbo lọ́gbà káàfi òkè ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ mi náà tó àwọn ẹ̀sìn tó fún akékìní òkè ní ká tòun àdúrà tó kó mùsùlùmí yàtọ̀ gbọ́dọ̀ gbọ́ tẹ̀lé iná wà tó àná tá a gbọ́dọ̀ ti agbọ́ àti tẹ̀lé àwọ̀ pẹ́ẹ́nẹ́sì pé wọ́n ti á ní àwọn ti báyìí wọ́n ti á ní àwọn ti báyìí tó à eléyìí kò sí inú ìlànà àlẹ́ ìṣòro àwọn àlẹ́ ìṣòro wọ́n làwọn sí nínú ìlànà àwọn sàhábà rẹ̀ tó kí wá ní tòwọ́tò ìṣẹ̀lẹ̀ kí ni ojú ojú ọ̀nà táà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ òun ní sọ́ọ̀tọ̀ lè nínú àná àmúta àlẹ́ yìí òun náà ni ojú ọ̀nà àwọn tí ní Allah subhanahu wa ta'ala tó parí ìdẹ̀ra rẹ̀ lórí ojú ọ̀nà àwọn tó tẹ̀lẹ́ra fún òun náà lójú ọ̀nà táà bẹ́ẹ̀ àwọn ojú ọ̀nà àwọn owó wá ní ẹ̀wọ̀n ní àtúnfà alábàáfẹ́ kùránì wọn tẹ́bí yóò mọ̀ súra ó ní ìdí náà sọ̀rọ̀tọ̀ ní tẹ̀bí ọkọ̀ wá bẹ́ẹ̀ dà méjìlá kí náà pẹ̀lú ní tẹ̀bí síbà ló ti já ní ìdá àgbàdo pẹ̀lú sọ́ọ́tọ̀ mùsẹ̀fí òun náà ní sọ́ọ́tọ̀ lẹ́bínà àlàáfíà àlẹ́ yìí òun náà lójú ọ̀nà àwọn tó ti kíni tó ti dá ilé lórí tabatọ́ wo sọ́ọ́tọ̀ lẹ́bínà àlàáfíà àlẹ́ yìí tabatọ́ lọ wo nú áyà kan nínú Al-Qur'an yóò tún wá sọ ìtumọ̀ rẹ̀ fún wa ní pọ̀jù ẹ̀wẹ̀ sí ibi àwọn àlàáfíà àlẹ́ yìí nínú àwọn owó ní mọ́gàn afẹ́ mọ̀ wọ́n pé àwọn owó ló parí ìjẹ́ra rẹ̀ lé lórí òun náà tabatọ́ wo sọ́ọ́tọ̀ nìsáà àyà títí náà àti Allah subhanahu wa ta'ala fún wa pé ó ní wàmá yìí tẹ̀yìn láha wà rọ̀tù ó ní ẹ̀tọ́ bá tẹ̀lé Allah subhanahu wa ta'ala wà rọ̀tù ó ti tẹ̀lé òṣìṣẹ́ yàrá òṣìṣẹ́ mi ti sọ ọ̀nà ìyànà sallallahu alaihi wa sallam nítorí pé wà ní kíni ó wà ní màálífà pé ó ní ẹ̀tọ́ bá tẹ̀lé Allah subhanahu wa ta'ala tó tẹ̀lé òṣìṣẹ́ ó ní fa ulaika ma'a alladhina an'ama Allahu alaihim ó láwọn wọ̀nyí àwọn ni wọ́n máa wà pẹ̀lú àwọn tí Allah subhanahu wa ta'ala tẹ̀lé ra àwọn tó parí ìdẹ̀ra rẹ̀ lórí ìdẹ̀ra kìí sowó o ìdẹ̀ra kìí ṣe ilé kíkọ́ o kìí sọ̀kọ̀ bíbú o tó kìí tó mobi máa jọ ẹgbẹ́tẹ́ o kìí sọ̀rọ̀ ní àlọ́ ní sọ o àwọn tí àwọn ọkùnrin àwọn ọ̀tá aláṣẹ ìdẹ̀ra rẹ̀ fún kí ni àkòrí ìdẹ̀ra àti kò Islam tí ẹ bá ti jẹ́ mùsùlùmí orí jẹ́ orí jẹ́ orí mu orí mu kó kọ́lé kó kọ́lé òun bá títà sí fọlá bá ń kọ́ sí ni tó sá jẹ́ mùsùlùmí náà tí Islam kò gbọ́mọ lọ́wọ́ ọ̀la yìí á ń tàbí nàgbẹ̀rẹ̀ ní náà á dà àwọn ọ̀la wà lẹ́yìn o ti wà nínú àwọn tí ọlọ́run á lọ́ta láti kiri ó sì dára lórí gbogbo tó bá kú bó ti wà ní ìsìn báyìí ti àlèyé láti ń bẹ fún ọ pé tó bá jẹ́ ọ̀sẹ̀ àti àmà ó rí àánú tó ti wà ní ẹ̀nà. àwọn èèyàn bá jẹ́ kébèrè yìí tó jẹ́ kébèrè tó ṣe ìsìláàmù tó wà ní jẹ́láyé tó rí mu tó gbogbo ẹ̀ tó gbogbo ẹ̀ ń dẹ́kun ọ tó ń bímọ tó ń kọ́lé tó ń rọ́kọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó ń kó káàkiri tó wá rò orí rẹ̀ ra yàrá ìjẹ́ra kí n ṣe ní lórí láyé òun tó bá jẹ́ ọ̀sẹ̀ àti àmà ìyàtẹ̀yẹ̀ bá jẹ́ láàrin ìyàtẹ̀jú kan ló gbàgbé rẹ̀ alábìsọ̀ wá wa ẹ̀rọ sọ́lá tó bá tọ́bi àti àmà wọn lọ lè mú ẹni tí ìyá rẹ̀ ẹ̀ tó wà lókè lókè náà tí ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fúyẹ́ nínú náà wọn àti ẹ̀rọ lè mú wa. Hmm? tó ṣe tó bá tó wà láyé òun ló tó gbàdúrà láyé ju kàmí ẹ̀rọ ju ìra ṣúgà lọ. wọn àbẹ ìlọrọ pé alábìsọ̀ wọn àti kábẹ̀ ìlọrọ rẹ̀ pé ìjẹ́ oṣù ẹ̀rẹ̀ ìdíje àtàrí láyé ọ̀dùnkà láyé yóò wá fúra pé bọ́ọ̀ mo gbàdúrà láyé mo mọ̀ ní jẹ́ gbàdúrà. gẹ́gẹ́ náà wọn àti ẹ̀tọ́ tó ti dáná wo pé ẹ́ òsì ta àwọn eléyìí tó tún wá kúlé yóò sì wọn àti tọ́lọ̀ yìí mú wá àmọ́ nígbà tó bá àtijọ́ àtijọ́ àmọ́ ó padà sábò sáré náà wọn wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ṣé ìyá tí àti ẹ̀jẹ̀ ọ̀yìn láyé yóò tẹ̀ yóò nù òjì àti kìíní jẹ́yà ẹ̀ yóò lọ́wọ́ òjì ẹ̀pàyà rí látara tó kìíní látara ìgbádùn díẹ̀ tó ti rí nínú tó ti rí nínú àjẹ́ náà ẹni tí bá ti tẹkùn lẹ́yìn tó bá rọ̀ wọ́n gbájú ìyàní jẹ bí ó mọ̀ ìyàtí wá fi kú lórí ẹ̀ tí wà lórí jẹ́ ẹ̀rẹ́kùn rẹ̀ wá lórí ọ̀rọ̀ àdìyàmọ̀. so àyà wa tó fún wa tó wá ní ìláhùn ọ̀rọ̀ tó ẹni wá tẹ̀lé àwọn ọ̀sùn àwọn ọ̀sùn àlá tó ti tẹ̀lé ànábì ẹ̀wọ́ bá mi sì so àwọn kan bẹ́ẹ̀ níbi yìí wọ́n làwọn tẹ̀lé àwọn ọ̀sùn àwọn ọ̀sùn àlá wọ́n làwọn tẹ̀lé ànábì wọ́n àlùkùránì nìkan kó ló ti wá tó ọ alóbẹ́ sàlàyé ìbọn tí ó bẹ̀rẹ̀ fún ọ ebú náà láti fúnra wa ìdí ìdíra yìí mo láti rí ìbọn tí ó bẹ̀rẹ̀ rọ ẹ̀yìn tí ìbá ti pẹ̀lú súnà lẹ́mùtọ́lá wa ìbò tẹ́lá mú so alukurani ti wá fún alódìdí ni ó wá fún àdébìtò láwà lè ọ̀sán so eléyìí àwọn agbọ̀dọ̀ rọrọ̀ kò sẹ́kọ̀ọ́ lè rọrọ̀ kó lára súnà àdébìtò láwà lè ọ̀sán láti àfi tí ìbá ti jẹ́ mọ̀tò ìmọ̀lú torí pé ní máa kírun ẹ̀dí bá rẹ̀ níbo ló ti lẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ ìjọ ẹ̀ níbo ló ti gbé yóò tàbí lọ́sẹ̀ ìgbàdíà níbo ló ti gbé tó bá ń kú tóbi ni tó bá sùkúrù tóbi ni tó bá gbàgbé lórí ìrùn níbo ló ti máa sùkúrù sàhà sọfún anáàlùkùrán níbo ló ti máa àtàṣàbù sọfún anáàlùkùrán sọláṣì ìbọ̀rọ̀ ìmí àtẹ́ǹkà níbo ló ti máa sọfún anáàlùkùrán níbo ló tó bá jáde lẹ́yìn ìrùn pé àsàlámù alẹ́kùnrin àbùdá àsàlámù alẹ́kùnrin àbùdá níbo ló ti máa sọfún anáàlùkùrán ààrẹ gbogbo àpẹẹrẹ ìjọ àlùkòrá súnà àdàkùnrin bàbá àdùnkọ́lá òun yóò tààrà yẹn fún àdìmọ̀ wíwẹ́ òun náà ló bá tó pé mùsùlùmí tó bá ti ní kọ́lọ̀ yọ súnà kó mọ́rọ̀ kó ajẹ́pẹ́ sọ pé kíni pé òun gẹ́gẹ́ nípa àti pé ọlọ́run yọ mí kò ìlà ìdí sọ̀rọ̀ ń bèèrè kọ́lọ̀ wọ yọ owó ẹ̀sìn tó Allah subhanahu wa ta'ala sọ fún wa pé ẹni tó bá tẹ̀lé Allah subhanahu wa ta'ala tó tẹ̀lé من النبيين إنه عبد الدين عبد جاء النبي وصدي وصديقين هذا ما ثم جاء ولده ثم جاء ولده والشهداء هذا ما ثم جاء أو الشهداء أو ثم كوي دايدي أو ثم كوي وصوري ثم كوي والصالحين هذا واري أميري وني وحسن أولئك رفيقا so àwọn pé àwọn wọ̀nyí àwọn ẹni bí dáa jùlọ tí ẹ̀ma bá tó pọ̀ tí ẹ̀ma wo bí á ìlú ẹ̀kọ́ lọ́jà bẹ́ẹ̀ ni ètò pọ̀ so àwọn ẹni rẹ̀ ní ọmọ àtọ̀rọ̀ kí ẹ wà nínú so a jẹ́ pé ìrọ́dọ̀ mùsùlùmí ń bá a sọ fúnra wa ẹ̀dí bá mi sì òun náà ni ìrọ́dọ̀ lẹ́yìnà adámọ̀lá wà á lè yí òun náà ni ojú ọ̀nà tí àwọn tí àwọn ọ̀gá ọ̀gá láti yẹra fún nínú àtàbí yìí nínú àwọn ànábì nínú àwọn ẹlòlòdò nínú àwọn ẹni ire ẹ̀ àwọn tó ń kú so a jẹ́ pé gbogbo táwọn àmà wa pè lẹ́sìn táwọn àmà sọ pé ojú tó tọ́ pé apá àwọn wọ̀nyí lórí ẹ̀ nígbà bá ti pèlè sí tí o bá ti sí àwọn ilé àwọn ilé ẹni lórí ẹ̀ ká á gbà pé kí ni pé ètò ìsìnrọ́gùn mo kéde àsìrọ́gùn mùsẹ̀kìm yàtìbá àsìrọ́gùn àlùmọ̀ ìwájì ojú ọ̀nà tó so a a ní pé àyà tó wá sọ fún aṣáájú ní pé bá a bá ń tọrọ dáadáa ẹ́ a sì tún máa tọrọ pé kí àwọn àtúnhàn àáyà yìí ó là fún wa pé bí ẹ bá ń tọrọ àdúrà yàní pé èèyàn tó máa ń là gan pé á ìfẹ́ nǹkan báyìí ìfẹ́ irú nǹkan báyìí ẹ̀yìn lẹ́yìn bàtà àti mọ sọ̀rọ̀ ọ̀tọ̀ tẹ̀lé rá àdáǹkà àlẹ́ yìí àti màmá dá ó wá ní lẹ́yìn ìbàdúrú bí àlẹ́ yìí kí àkẹ́sẹ̀ ojú àlà àwọn tó ti kí ni alìmọ̀dúrú bí yìí àwọn tó bínú sí tó bẹ́ àwọn àkànbẹ̀ tí Allah subhanahu wa ta'ala ó bínú sí wọn kí kí ló fàá tó fi le koko mọ́ wa àwọn òwò ni wọ́n yàrá ọlọ́pọ̀ lórí eléyìí lọ́dọ̀ àwọn oníṣẹ́ sí pé àwọn òwò ni àlùmọ̀tò wà lẹ́yìn àmọ́ yìí tí àwọn jùmùhúrù rẹ̀ máa èyí tó rìnlẹ̀ òun náà ní pé kí ni àwọn àlùmọ̀tò wà lẹ́yìn òun yahoo àwọn náà làwọn yahoo ní ẹ̀dìbà àwọn ìṣàwọ́ta àmọ̀ sí àwọn jù àwọn wọ̀nyí Allah subhanahu wa ta'ala ti gíní wọ́n ma ìwọ́n ma tọ́yà lọ́sùn àánàwó tààrà sọ nínú ẹ̀sìn wọ́n ma tó fẹ́ ó fún wọn jẹ́ àwọn onígbogbo ẹ̀ fún wa tẹ̀lé so wàhálà àdílé ìlú bí sí wọn so àyà yìí ni alùpàdùbà lẹ́yìn àwọn náà ni àwọn Yahudi àti gbogbo ẹni tó bá ní màláyé tí ó lò wọn náà tó tara wọn ó ti wà nínú àwọn tí ọlọ́run tó hàn wọn tààrà bí sí wọn làwọn bá ti pé pàtó ní agbóhùn sùn mílò ó ní mímá àti ìdáná mi bẹ lórí ẹ tààtọ ìgbé ìjọba tó fẹ́

yóò ní tẹ́tà tí wọ́n gbé ewu pọ̀ bẹ́ẹ̀ gan pé tó iná ló fà táwọn máa fi padà òkú wọn tó kí ewu kó má segin ni wọ́n bá máa dọ̀ sí aṣọ wọn. àwọn tí wọ́n wà ní ti láì ewu ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó fi tó kù tẹ́ bá lọlẹ̀ yìí wọ́n ni òtún kò túmọ̀ kankan. ẹwà ẹwà àdìsí àdìsí tó kíyà ṣe pé ó kíyà ń sọ̀rọ̀ àtẹ́bí sọ̀rọ̀ láwàárí wọ̀tọ́lá kọ́dà ó pépé sábà rí ẹ̀ nígbà tó kòtò rẹ̀ ṣe kí ni dákọ̀ ẹ̀ sọ́kí tó kọjá tó sábà ìsìn ó sọ pé kí ni bàá sókè ìkànnì àwọn sàhábà ànábì ní kọ́kọ́ kòtò rẹ̀ sókè ọwọ́ àpà ọdún tó ànábì ní zin ànábì ní tófà ọdún tó ti dá ànábì ní tófà ànábì máa sọ pé ó fà ànábì pé bàtà ànábì wa ló tó wọn á bí pé ibà ànábì wa ló lọ fà ànábì ní ó lọ tó ó lọ fà àdé ìdájọ́ ìlú ní sùkà ẹ̀wọ̀n iná làbí sallallahu alaihi wasallam ti máa wọ̀ tó pé ní sùkáàtì yìí ìdájọ́ ojú pé yìí òun gangan náà ni àlàáfíà òun náà ni ta afẹ́ká ṣe inú ẹ̀sìn àmọ́ wọ́n sọ ni ẹ̀sìn bá mi ti pé ọba àkókò òde lágbára bó níbẹ̀ wo wọ́n ti kọjá àkókò tẹ̀ òun làwọn òbí wa ń sọ ní ẹ̀fẹ̀ lónìí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti wá gbọ́ ẹ wọn fi ànábì tẹ ẹ tó pàdé mi yẹn ẹdá ẹni tó tá a bá tá a bá fi ẹni tí ń kọ́sẹ̀ yẹn fi ẹ̀yẹ ìyàrá ẹni tó tá a fi ẹ̀yẹ ẹni tí ń kọ́sẹ̀ yìí wòlá fi mí wòlá fi mí yàrá fi mí ẹ̀yẹ. tó àwọn olómi ìfọ àwọn sọ nínú àdìsí ipe ẹ àdìsá àgbàgbà ló wá bá níbi ìjọ kan ipe àtọkùn náà ẹ̀fọ́ ti kíni ẹ̀fọ́ ti kí máa wálẹ̀ lẹ́yìn ibi àmọ́ ìmọ̀ àti kíni òwe tó bá jẹ́ wọlé ọ̀gbà kò àlọ́gbà ni lásà mímọ̀ nfa àlàwù òyàlà àwọn mímọ̀ ìmọ̀ àlàwù òyàlà ọkà máa fọlá àlọ́gbà ni ìwò sínú ẹni tó ṣe ní ní pẹ̀lú kíni pẹ̀lú ìgbéraga tó wọ́n ní eléyìí nígbà yìí ó túmọ̀ pé ẹni tí ò bá ti dé tí ò bá ti lọ́nà ìgbéraga kọ́lá kò ẹ̀yìn kó wọ́n fi òkòtò rẹ wọlé alùpùpù abe abe wọ́n anabi atọ atọ ìyà ọ̀tọ̀ ní pé ẹni tó kò tọ̀ ẹ̀bá wọlé yóò fi wọ́n lágbára jọ ìjà ìyá máa ìyà kásílẹ̀ lẹ́yìn náà ẹ̀dí bá mi so tí yà bá ti wá yàtọ̀ síra wọn ẹ̀dí bá mi a jẹ́ pé ẹ̀jẹ̀ náà ti gíní ẹ̀jẹ̀ náà ti yàtọ̀ síra wọn àlàyé ìgbìlẹ̀ ìpè ẹni tí ní máa ń ṣe ìgbéra lọ fún tiẹ̀ ìyá tiẹ̀ tó légèrè kan kí ló bí àrẹ̀lẹ́gẹ̀rẹ̀ kan ní pé torí pé ìgbéraga àrẹ́sọ̀ pé láyé tó ní jẹ́nata màgánà bí pálí yìí bí sọ́ọ̀lù abàdín àmì ìgbébù ànábì ní ẹni tí èdè òdì wọn máa náà gún nínú ìgbéraga tí máa ń bẹ̀ nù ọ̀kan ìbáyà ànábì ní onígbòdìwà jẹ́nà kí ni onígbòdìwà jẹ́nà ní pé ojú àti ìbùrìyà tí ìbọn tún lè ọ̀bì náà ìgbéraga káṣẹ̀ ìgbéraga mọ́tò mọ́tò èmi mọ́tò èmi mọ́tò ìròyìn àlọ́ subhanahu wa ta'ala ni ẹni tí máa ń bá ti bá fà mẹ́ẹ̀ tí wọ́n bá wá ń ṣe ìlànà ìwé nígbà wọn yóò segin ni yóò yọ wọ́n yọ kẹsẹ̀ bọ́sẹ̀ pẹ̀lú àwọn subhanahu wa ta'ala lọ́jọ́ àti ìyá wọn tani wàá jí àánú ẹ̀mí yéjì so ìlà àtiwọ́ àwọn nǹkan báyìí wọ́n máa náà níbi báyìí ẹ̀jẹ̀ báyìí ní àwọn táwọn pè ní mòmìnì àwọn táwọn gbà ní mòmìnì òdodo àwọn táwọn gbà pé wọn ò sí nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tí wọ́n bínú sí àwọn náà ni àwọn tó gbé kíni tán bá ní mímọ́ wọn ó sì máa tẹ̀lé wọn ò ní pa ìmọ̀ tí wọ́n ní wọn ò ní pa mọ́ra láì nílò ẹlòmíì tó gbé kò fẹ́ lò nípa ọ̀la ìlósì ìlósì ìpamọ́ òṣìṣẹ́ táwọn ìpínlẹ̀ lè ká báwọn èèyàn ìyá rẹ̀ ti méjì ó ti mọ̀ pé kíní ìsí bá kà ní láwọn ẹni ti àwọn yóò ọ̀láyé tí ń tàbí ẹ̀lú mìíràn tí bá gbé káà títí jáde bá wòye ó pè ṣe pé ọ̀tún ah, sáàtù àti ìdíjẹ́ yìí ṣe iṣẹ́ tó fún àyí tí ah, ó pé á ìbẹ̀ tó pamọ́ ìmọ̀ wùlẹ̀ tó jáde tó ìyá Allah ta'ala tó fi rán àwọn àrùnsọ̀lá àrùnsọ̀lá ó fi rán kó fi pamọ́ ẹ̀sìn bá wùlẹ̀ tó láti dégele láti fi dáàbò bo ìdójútì tí ó ṣẹlẹ̀ sóhun jẹ. so ìlà àlùmọ̀tòbà Allah ta'ala àwọn tí Yahudi so kí ló bá tó bínú sí wọn òun náà ní pé kíni ìyàlẹ̀ wọn ní mímọ̀ wọ́n sì mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ò tẹ̀lé wọ́n tẹ̀lé ìfẹ́ wọn wọn ò tẹ̀lé àwọn àwọn tẹ̀lé àwọn ẹ̀sìn àwọn ọ̀gá àwọn ọ̀gá wọ́n lọ sọ ọ̀dì àkéésì tójú ọ̀nà tá à ń sọ lọ́wọ́ rẹ̀ kéésì tójú ọ̀nà àwọn àtọ̀ọ̀lì àwọn tí ìlà wọ́n sùn hàn wọ́n ta àwọn tí wọ́n sọnù àwọn àwọn onímọ̀ sọnù àwọn náà ní àwọn ọ̀sọ̀ àwọn náà làwọn fi tẹ̀ torí àwọn wọ̀nyí àtàrí pé wọ́n yà sọ̀rọ̀ ní yàrá síwájú kí àdájọ́ wà wà lọ́sọ́lá mọ́ tó dé àwọn tó ti sọ ma pé káàdà káàdà ní ìsìkáàdà kí o tó dé yàrá mú sọ̀rọ̀ àwọn ọmọ tó bá ń tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ wọn ni ẹ̀dí bá wọn ní ìfowó tẹ̀lé kankan mọ́ yàrá ìfowó láì nímọ̀ yàrá wọn ti ń tẹ̀sí bẹ́ẹ̀ ìlànà gbogbo ẹni tí ẹ̀rù kan ti sọ ní àwọn kíná púpọ̀ rẹ̀ ní àwọn tó gba ìsìláàmù ó ní múnà ìgbàgbà dáńdà ṣe à yà láhù mìnàdì ẹ̀ ó ní tàdá fi wà ní ẹ̀sìn wa tàdá ó di mùsùlùmí tàdá ti gbé nínú ìjà ìjàgbà dáńdà ṣe àbá dáàbì ní màdá o yà láhù mìnàdì akàfikún ara ẹ̀sìn ni ó dára ẹ̀sìn náà lò so wọn náà lọ́pọ̀lọpọ̀ yẹn náà wọn á lò láwùjọ lónìí wọn máa fi lo kíníkà pé ó kàn yóò sọ lẹ́nu so àwọn wọ̀nyí ní báyìí àwọn ni àwọn tí Allah subhanahu wa ta'ala àwọn tí ó ti ní àwọn tí wọ́n sọnù kó lójú ọ̀nà hmm? àwọn tí Allah subhanahu wa ta'ala bínú sí àtàwọn tí wọ́n sọnù á rí pé eléyìí ní ti báyìí ó yan ní rẹ̀ fún wa inú àríwó ojú ọ̀nà tí èèyàn máa ń béèrè lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ìpè ojú ọ̀nà àwọn ojú ọ̀nà àwọn àwọn alẹ́bí alẹ́bí náà dáhùn lọ́wọ́ àyè yìí ojú ọ̀nà àti ọlọ́run fún àwọn ọ̀dà ara tó tẹ̀lẹ́ra tó parí ìdẹ̀ra rẹ̀ lé lórí ojú ọ̀nà òun náà là ń béèrè lọ́dọ̀ ọlọ́run fún àwọn ọ̀dà yàtọ̀ sí ojú ọ̀nà àti ọlọ́run fún àwọn ọ̀dà bí ní àbáwọn tó ẹgbẹ́ àwọn gan fúnra wọn ti sọnù kó ojú ọ̀nà látara pé kíni látara pé wọ́n ń tẹ̀sí ìfẹ́ ẹnu òun ló bá àwọn alákọ̀ọ́kọ́ yàní gbogbo tí òbá ti bá fẹ́ nu wọn nínú ẹ̀sìn wọn wọ́n jẹ́ ìjẹ́ fún òtẹ́lẹ̀ so ọgbẹ́ tí bá ti ṣe wẹlé náà láwùjọ lónìí ṣe pé àdídì bá orí àbí àyà kùránì bá orí àmọ́ òwò pé àti òun àti náà ló ti lọ so wọ́n ti wà náà àwọn ẹ̀wù nínú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwọ́n tó yẹ pé ó ní a ah, kò tẹ́ni tẹ́ni tó máa kọ́ alẹ́ wọ́n ti wá túwẹ́ẹ̀tì yìí nì ẹ́ ọwọ́ á ń tẹ̀sí pẹ̀lú ọgbẹ́ ní àbúrò tẹ̀sí pẹ̀lú pẹ̀lú àbí tí wọ́n ti kọ́kọ́ mẹ́ẹ̀sì tí ò bá ti tẹ̀ tí ò bá ti tẹ̀lé dé tó ti mọ̀ tẹ́lẹ̀ pé ayẹ́kọ̀ọ́ ni máa tẹ̀lé ní ìwé ní ìwé báyìí àwọn náà ní àwọn àtọ̀lé àwọn tí wọ́n tẹ̀lé ní àwọn tí wọ́n sọnù so àrùgbà àwọn ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ méjèèjì ni ò dáa tó ní ṣùgbọ́n ìwọ̀rọ̀ sí kìíní tí ò wọ̀rọ̀ sí rẹ̀ so táwọn òbí ẹ̀dú ká tẹ̀lé ká máa sáfún káfí ẹ̀kúta máa lè lójú ọ̀nà àlẹ́bí sallallahu alaihi wasallam àtòjú ọ̀nà àwọn sọ̀hábà rẹ̀ ká lè wà nínú àwọn àtò àìkú nínú àwọn tó jẹ́ àwọn èèyàn rẹ̀ wọ́n jọ gbére àdìyàrá so eléyìí òun náà ni ìparí suratul Fatiha so suratul Fatiha yìí àwọn àdájọ́ wa ń pọ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àdìyà náà sallallahu alaihi wasallam لمن لم يقرأ بفاتحة الكتاب ibùmí òní ni omelu ìkàgbé omelu omelu rẹ ibi ẹni tí o bá gbé sọ́ọ̀tù bá fi ha yàrá orí òní o ibùmí òní sọ̀rọ̀ àti irun tí o bá ti kí ni tí o bá ti sọ́ọ̀tù bá fi abẹ́ ó ní bàyí àfidà ẹni bá ti yàrá irun yẹn irun tí o ti kí ni irun tí o gbé ni so irun tí yẹn bá fi yàrá owó rẹ̀ ti kí ni àyẹ̀ wọ̀rọ̀ ké sọ́ọ̀tù bá fi ha ọ̀nà ìyàrá nínú irun ẹni bá ti bí o ké òní àwọn àdájọ́ kan wá bẹ pẹ̀lú sọ́ọ̀tù fàtíhà ìpẹ́ ká tún sọ fúnra wa ìpè àti aláṣẹ sọ́ọ̀tù fàtíhà tí màá bá ti sọ́ọ̀tù fàtíhà kan tó bá ti ámì àwọn àgbọ̀rọ̀ sí kíni àwọn àgbọ̀rọ̀ sí ámì ẹ̀sìn bá rẹ̀ tó bí àtàkì sọ̀rọ̀ lọ́wọ́ ó sọ fún wa nínú àdìsí rẹ̀ pé ẹni tí ìmọ̀mù bá pé tó bá ti wá tó fàtì á tó bá ti ámì tí ẹ̀ náà bá wá ti ámì tí ámì bá jọ pàdé ámì tó eléyìí ìyá ni yóò ti kíni yóò tó kùn fa kí obìnrin yọ̀nà Allah subhanahu wa ta'ala tó nínú ìdájọ́ kóró papọ̀ mọ́ tó tó fàtì àdìlé tó àwọn ìdájọ́ mi tó wá bẹ tó wá yọ lábẹ́ rẹ̀ ìpè táwa wá ń kírun tí máa mú kí ó jáde kó làwọn ò ti pẹ̀lú tó tó fàtì àdìwá táwọn ò máa láti so a rí àwọn àdìsí míì tó wá àdìsí míì gba àdìsí kan bẹ wọ́n ní kíná gbogbo rẹ̀ fọ̀nkán láwù imam ẹ̀ fọ̀kọ̀rọ̀ áwù imam láwù kíra á ẹ̀ pé àyẹ̀ tó bá ti ní imam ti máa sáwájú rẹ̀ pé ìdí imam bá ti kà sọ́ọ̀tù fàájà tó bá ti kà yóò ṣe kíni yóò máa dúró nídìí òpé ni, níbi òṣùra àti ẹ̀nà lónà òdìdí láti kà mí àmọ́ àdìsí àdìsí ń gbà yìí láàrin ọ̀sẹ̀ jùlọ àdìsí ò lára bí àdìsí láàrin ìṣẹ̀lẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ayáyà kan nínú Al-Qur'an ṣe pé àwọn mí bẹ́ wọ́n ní bí wọ́n bá ti ń ka tiẹ̀ náà láwọn kájú wa so ṣé kò wá takọ ayà tó sọ pé wáyé dákò Al-Qur'an pọ̀sẹ́mi òdáhù kò àbùsẹ̀tò pé tó máa ti ń ka Qur'an lọ́wọ́ pọ̀sẹ́mi òdáhù lẹ́nu tó bá ti ń ka ẹ̀yìn yòókù ẹ̀sìn ní ẹ̀sẹ̀ tí ẹ máa gbọ́ ni kò àbùsẹ̀tò kẹ̀sì dákẹ́jẹ́jẹ́ títà àwọn àwọn ká pẹ̀lú ìmáàmù tí kò ní kó sínú eléyìí tẹ̀lé yìí olópa pé ìyapẹ̀lú wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ pé àwọn mí sọ pé ẹ máa ń bá ní kà ìsìnkà tí wọ́n bá ti kà á ìsìn ìta tó jẹ́jẹ́ àti tó jáde àmọ̀ ni àmọ́ ìdí ó nílẹ̀ tó ikú náà lọ́wọ́ àjà lọ́dọ̀ àwọn onímọ̀ gẹ́gẹ́ bí àpá wa àlìmáàlù ọ̀tẹ̀mí ọ̀tẹ̀mọ̀wá tí wọ́n ti sàlàyé fún wa ìpè ẹni tó wà lẹ́yìn máa òun náà máa tàbí ọ̀tẹ̀ bá ti àjẹ kọ́lá ìdí kí ìmáàmù ti kí jáde nítorí pé kí ni ìpè lóòótọ́ àyà tó wá tó ní sọ́mátì ń ka tó ń sọ́mátì àkùrán lọ́wọ́ kájáde ẹ̀dúrà àyà yẹn ti kí ni àyà yẹn wà àrán ó gbogbo kùránì lọ́wọ́ tí a bá ka kùránì àmọ́ àti ìjàmbá ti ta tó alábọ̀lá ní ìjọba wa lọ́sọ́lá pé ẹni tí ó bá ti ta sọ́ọ̀tì fàtíhà kò ní ọ̀run àdìsí yóò ó ti yọ sọ́ọ̀tì fàtíhà kò nínú àyà tí sọ́ba pé àgbọ̀dọ̀ máa ka nǹkan nígbà tí ọmọ kàkọ́ bá dẹ̀ lọ́wọ́. tó adékòó ìdìmọ̀ rẹ̀ ni pé yàrá gbogbo sọ́ra mi sọ́ba ti ń kà lérí irun agbọ̀dọ̀ dájú ká máa gbọ́ ni àyà tí sọ́ọ̀tì fàtíhà tí àdìsí sọ́ba pé ẹni tí ò bá kà á kò ní ọ̀run báyọ̀ pé wọ́n bá ń ka sọ́ọ̀tù fájà jẹ àánú ti kíni a máa ka sọ́ọ̀tù fájà àtiwá náà káàdì kó sókè kí wọ́n ti kíni kó wọ́n máa kó wọ́n máa pàdé pẹ̀lú ara wọn pẹ̀lú báyìí tó bá ti wá ká wọ́n ti wá ká tán sóra mi tí wọ́n bá wọn ká káwá ti kíni á tẹ̀ sí a máa gbọ́ so náà ni ìdí iṣẹ́ òsàlàyé tí ó ti bẹ́ẹ̀ rẹ̀ dáadáa nínú ọ̀nà láti ti kíni láti lè bá yọ kó nínú kíni pé kó láwa ti hadith yẹn àtọ́ pé hadith lálàáfíà àdìsí ò lálàáfíà kó o lára ti pẹ̀lú àdìsí oní ẹni tí o bá ka bá jàpọ̀ nínú tó a jẹ́ pé a máa ti kíni a máa ka tó a ti máa ti ha lẹ́yìn ìmọ̀ tó kò sí àkùrọ̀ kò sí ìrújú yàrá kò sí púrẹ́mù dára pé tá a bá ka nígbà tá a bá kírun tó ìwé nǹkan àwọn ti jẹ́ tá a máa kí ó jẹ́ jẹ́ bẹ̀rẹ̀ tá a bá kí sọ̀rọ̀ àti sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àtọ̀gbẹ́ tó láàbì fún wa tèmi ẹlòmíì lè tún ọgbẹ́lẹ́ náà yé o lè rò pé pàṣẹ ní ìmọ̀mù ti gbé ibi ní ẹ̀kọ́ ìgbé òun náà kàdákẹ́ gbùdúgbù ẹ̀sìn bá ti gbé ìmọ̀mọ̀ ọmọ ìmọ̀mọ̀ kí ó jẹ jẹ́jẹ́ ìwọ náà ò tẹ̀ wá kí kàkà máa tó wà ìyẹn náà ò tẹ̀ kí ni ìwọ náà máa pé ọwọ́ kí tọ́jú bá ti há ọ̀là ó máa ka súrà lé ẹ̀sìn bá ti tó ní tí wọ́n bá wá tó bá ka súrà tó ń kàlé tí mo bá ti lọ rúkú ìwọ náà ò tẹ̀ kí ni ó lọ rúkú pẹ̀lú ìmọ̀ tó ayé pẹ́ síwájú káwá pẹ́ lẹ́yìn tó o gbé bọ́n fẹ́ ṣe òkú wọ́n ṣe ti jòkó Ah, ó fi ta ko ah, àdìdà ní mọ́tò láwà ìlúlá ẹ̀dìbà tó ní wàyí àkábára tàkàbí ẹ̀dìbà tó bá gbóló ẹ̀yọ́ wọn tó mára wọn ẹ̀má ló tún mà kí alẹ́ ìgbà tó wá dáa tẹ̀gbé tó má kàbí rù lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn dáa kẹ́ni wa ti ní tó ilé yìí ó ti ta kókó ní ibi èèyàn tẹ̀lé èèyàn lẹ́yìn tó àkúrẹ́tù pàdé àyè gẹ́gẹ́ bí inú títún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú àdìdíwájú àdàmùsọ̀lá wa ìlúlá òun náà ló kí àyè áyà ó kí àyè ẹ̀rẹ́ bá rẹ̀ pé pé ìkọ́nà àwọn sáré ànábì ànábì máa jáde ìjọ kan pàtó wọn lọ wọn dé ìlú kan wọn wá lọ bá àwọn aláàbí ẹgbẹ́ tọ̀ kán gbà wọláyè kán gbà wọláyè ti pé ilẹ̀ ti sú àwọn àwọn yìí wá ní àkàrà àwọn onígbà àwọn onígbà ìlànà ìjọba máa lọ àwọn àlọ nígbà tí wọn pẹ́ ìdá àtọ́jú wọn lọ sá lọ nígbà tí wọn kì í kú òtí kú òní nínú nǹkan ó ti di pé ejò bá san ẹnìkan níbẹ̀ tó jẹ́ ilé wọn nínú ìlú yẹn wọn bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ní ti ti gbẹgbẹ orí ṣe ẹnìkan wá ronú pé àwọn tá a lé tá a lágbàáyà lè ní ìjọba tí a lè lò sí ìjọba tẹ̀lé yìí nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ ọjà ń bọ̀ ẹ̀yin náà lè gbà á lálejò ẹ bá pé ẹgbẹ́ ta yín tọ́jú ẹni tí èyí ń tẹ̀ yìí